Yoruba Vocabulary Supplement for Unit 14. Agbo. Agbo. Emu. Emu. Oti. Oti. Òróró. Òróró. Oyin. Oyin. La. La. Exercise 1, columns 1 and 2. Kilemu, Kilemu, coffee. Amu coffee, wara. Amu wara, tea. Amu tea, agbo amagbo ẹmu amẹmu ọtí amọtí. Exercise one, columns two and three. Amu mu kọfí. Ṣé wọ́n mu kọfí? Amu mu wàrà. ṣé wọ́n mu wàrà a mu tíì ṣé wọ́n mu tíì a máa gbó ṣé wọ́n máa gbó a mẹ́mu ṣé wọ́n mẹ́mu a ṣé wọ́n mọtí? Exercise two, columns one and two. Kí lẹ lá? Kí lẹ lá? Ọbẹ̀. Alá ọbẹ̀. Epo. Alá epo. Òróró. aláòróró oyin aláoyin. Exercise two, columns two and three. Alá ọbẹ̀. Ṣé wọ́n lá ọbẹ̀? Alá epo. Ṣé wọ́n lá epo? alá òróró ṣé wọ́n lá òróró alá oyin ṣé wọ́n lá oyin. End the vocabulary supplement for Unit 14.